الحمد لله الذي يعطي من يشاء ما يشاء والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واشكروا له واشكروا له على نعمه الظاهرة والباطنة وابتغوا عند الله الخير الكثيرة الخير الأبدية واقتنعوا بما قسمه الله لكم ولا تنشغلوا عن الآخرة بالدنيا لأن الآخرة دار القرار والدنيا دار الممر عباد الله الناس اليوم في مرض من أمراض القلب وهو الحرص وعدم القناعة بما أعطاهم الله من إيمان وصحة وسكن وذرية وينشغلون بالجمع لمتاع الدنيا ويخططون للدنيا الزائلة وينسون الآخرة الباقية ونسأل الله تعالى يجعلني وإياكم من الذين يعبدون الله حق عبادته ويقدمون لآخرتهم أكثر ما يقدمون لدنياهم

òun lọ́ba tá a pè òun lọ́ba tá a bẹ̀ òun lọ́ba tá a máa retí orí lọ́dọ̀ rẹ̀ ọba yìí nìkan náà lọ́ba tí a máa wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹni ọba fún kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹ̀ ẹni tọ́lọ́wọ́ ọba sì fún kò sẹ́ni tí ó fún ìbádọ́lá ẹ̀yẹn rúsìn ọlọ́wọ́ ọba wa an jẹ́rìí pé anábọ́wá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ ọba ìdáfi bá ní sọ̀rọ̀ oní alhẹ́rìsù alàdúnìyà wà ní síyánù al'akira ojú kòkòrò ilé ayé kòtó kòtó kòtó wàtúlù al'amal ká máa ní pláàni tó ti kọjá ìsẹ̀mí tọ́lọ́mbù fún ilé ayé yìí ní pláàni tó ti kọjá tọ́lọ́mbù bá bù fún ojú kòkòrò yìí àdámà ọmọ èèyàn ni ọ̀rọ̀ ọlọ́run àti sí àti máa ronú nípa jọ́ àlìkìyàmà ní máa mú yàn kájú Allah subhanahu wa ta'ala ó ti kìwá ara wa si ayé aye ilé ayé aye wí yìí kan tí a kàn kọjá gbogbo iye ọdún bá lò bígbà kọjá ibi à ń lọ tàà lè sí pẹ̀lú ìyọ̀ndà tọ́lọ́wọ́ kọlọmọsà fàwọn náà sínú wọn òun náà láti jẹ́ náà ọlọ́run àwọn tí wọ́n bá sin lọ́n láyé tí wọ́n ya kèfèrí sọ́lọ́run ọlọ́run ó darí àwọn sínú náà wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére kò sẹ́ni jọ́gbà wọn lẹ̀ ọwọ́ bẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́jẹ́ kìámọ̀ ọbọmọ wa lọ́wọ́ torí àlìkìámọ̀ láti wáyé lẹ́yìn bá ti jí láàárọ̀ wọ́n pẹ̀lẹ̀ sákèsí ibi gbọ́lọ̀ òun sí ilé ayé nítorí alkiyama ìlàsíwáyé nítorí aljanna làsíwálé ayé ọlọ́run fẹ́ káwà aljanna ló fi tiwa wáyé ó ní káwà ṣiṣẹ́ aljanna láyé húnà dárò l'amali ibi ni wọ́n ti ń ṣiṣẹ́ òun náà ka dárò lè jaza ẹ rí ọ̀run yẹn ẹ̀san ni wọ́n máa ń sàn yà ń bẹ̀ wọ́n ìṣiṣẹ́ mẹ́ ọlọ́mọsà járí sẹ́rẹ̀ sí ẹjẹ́ a máa dúpẹ́ pé ọlọ́run ọba aláṣẹ ní kẹ́mi ọmọ bẹ lọ́rùn wa ẹjẹ́ a máa dúpẹ́ pé ọlọ́run ọba aláṣẹ fún alálàáfíà à ń rínà à ń gbọ́rọ̀ à ń sọ̀rọ̀ à ń lọ à ń bọ̀ ẹjẹ́ máa dúpẹ́ Islam ìgbà ọlọ́run ọ̀darí wa sọ́dọ̀ àwọn tí wọ́n ń pàtẹ́wọ́ wọ́n kàn máa pàtẹ́wọ́ náà wọ́n sì máa lùlù ní tí wọ́n ń ṣe mí kò sínú tẹ́lá kankan ẹjẹ́ a dúpẹ́ ọlọ́run ọ̀darí wa síbi ìṣẹ̀ṣe èèyàn tó lójú ìsìn fèrè kanlẹ̀ fún tí ò lójú èèyàn tó létí fi ń gbọ́rọ̀ ìsìn fèrè kún kanlẹ̀ fún tí ò létí èèyàn tó ní làákàyè tí ń lọ tí ń bọ̀ tó lè ronú ìsìn fèrè kanlẹ̀ fún tí ò lè ronú tí ò lè mìíra ṣe eléyìí tó lọ́pẹ́ jẹ̀mọ́ ọlọ́run tó wá fún wa lọ́mọ ọlọ́run fún wa láya ọlọ́run fún wa lọ́kọ ọlọ́run ọba fún wa ní aṣọ táwọn wọ̀ ọlọ́run fún wa ní ilé táwọn tẹ́nì kọ̀ọ̀kan táwọn fèrè sápamọ́ sí àwọn àdẹ́rẹ́ tọ́lọ́ wá ṣe fún wa yìí taari yẹn èèyàn wá kéré sáwọn yìí taari ikùn rẹ bó ṣe wà ikùn rẹ lásán ikùn gbogbo ìdẹ́rẹ́ tọ́wọ́ ń bẹ̀ wọ̀ mọ̀kankan bẹ̀ sí tó yé wọ ìwọ kàn jẹ ìwọ mu ọlọ́run bá níyanjú gbogbo ẹ̀ ìbádàlá wọ́ṣkúrúlá ẹjẹ́ a máa dúpẹ́ ní gbogbo ìgbà ẹjẹ́ a wá mú ayé bíntín ẹjẹ́ a máa wọ̀ bí ayé bẹ́yẹn bá wọ̀ bí ayé ọ gbàgbé ọ̀run ẹni bá ní ayé lòun wọ́n báyìí ẹ̀rí pé ọkẹ̀yìn sọ̀rọ̀ ọlọ́run kàn ní káwá lé ayé káwá ẹnu wọn báyìí tí ó ràn wá lọ́wọ́ tààfi lè sin lọ́hùn ó ní wọ́pù tẹ́kì sí máa tààkà láhù dáadáa àkàrà bá lẹ́hìn ṣe ọlọ́run bá ní ẹwà nínú ilé ayé ẹwà gbogbo ìta bá wá fún yín látara wàhálà tẹ́ ń ṣe yẹn ẹjẹ́ ọ̀ràn yín lọ́wọ́ fẹ́ fi dé sínú àlìjánà ní àkírà gbogbo ẹnìkọ̀ọ̀kan wọ́n tá ń sòwò àwọn tá ń kàwé àwọn tá ń kọ́ṣẹ́ àti gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wá sí táà fi ń jẹ táà fi mú ọlọ́mọdínà mẹ́nìkọ̀ọ̀kan wa níwọ̀n báyìí tí a wà táà ráyè jẹun táà sì mú gbé àbùkátà téèyàn ó sì wábi tí wọ́n máa sùn sí ẹ sì tí wọ́n máa wọ̀ tí ó wà ràn yàn lọ́wọ́ láti lè mójútó ojúṣe wa tọ́lọ́run torí ẹ̀dá wa kí lójúṣe wa òun náà ní ìbáàdà kọ́ ọmọ kí ọlọ́run láàárọ̀ kọ́ ọmọ kí ọlọ́run rọ̀lẹ́ kọ́ ọmọ kírun ọmọ fèrè kanlẹ̀ fọ́lọ́run kọ́ ọmọ sàwọn amọ̀nàbí ádámà láàánú ẹ̀sìn ni ẹ mọ̀ tọ́jú òbí ẹ mọ̀ tọ́jú ìyàwó ẹ mọ̀ tọ́jú ọkọ ẹ mọ̀ tọ́jú àwọn ọmọ ẹ ọmọ sàánú àwọn tálíkà ọ̀sàánú àwọn afọ́jú àwọn arọ ìtọ́nà ni wá sí láyé ni ẹ̀ ṣẹwárí jẹ́mọ̀ ọ̀tọ́ mi dúnìyà kí wọ́n á jòkó lẹ́kọ́ ní ayé lòun fẹ́ kó jọ wọ́n lè ta ní tanra wa yóò padà kẹ̀yìn sọ́run torí ilé ayé kò sẹ́nìkan tí lè bá bọ́bá lọ wọ̀sọ̀ ọwọ́sọ̀ fá títí yóò sọ ó tún rí mílẹ̀ tó ti wọ̀ bọ́bá lọ fẹ́ ra nǹkan gùn ó gùn fá títí ó tún rí tó ti gùn bẹ́ẹ̀ bá ní mọ́tò bíi fifteen nínú ọgbà ṣé kò ní di wèrè mọ́tò márùn kan ṣé ò ní máa dàyìn láàmú àwọn èèyàn lénìí wọ́n gbàgbé ìta torí ẹ̀dá wọn wọ́n wá kọjú sílé ayé wọ́n gbàgbé ọ̀run wọ́n bẹ̀rẹ̀ sí ṣe fáàrí fáàrí ni wọ́n ṣe ẹ wá wò bí mo ṣe tó ẹ wá wò bí mo ṣe ma ẹ rí mi ni àbẹ́ wò mí ni àwájẹ́ yín lọ ẹ rí tọ́lọ́n ṣe fún ẹ rí tá a kójọ ni. ẹni yìí ó pàtàkì ara rẹ̀ láyé àmọ́lọ́wọ́ pàtàkì ẹ̀ nítorí pé kò ráyè gbogbo ayé tí ń wà àwọn ayé ìwòjọ́ ráyè sí lọ ọlọ́dẹ̀ ní inna akramakum indallahi ọlọ́run lẹni tó lákan láàrin gbogbo ọlọ́run ní ẹni bá bẹ̀rù ọlọ́run ọba ní ẹni bá bẹ̀rù ọlọ́run ọba ní ọgbà ọlọ́run ọba ní ọlọ́run lẹni tó bẹ̀rù mi tí ń sá fún mi tí ó fẹ́ kọlù mi òun náà lọ́lá kan lé lọ́dọ̀ mi jù ẹni tí ń rí mi fi ń tí ọ̀tẹ̀ láṣẹ mi kò sákan lè kan lára ẹ̀ ọlọ́mọsàn fi asúnà àwọn wọlé ọlọ́run ìbádọ́lá èèyàn orísun ọlọ́run ọba wa àwọn lé wọ́n bẹ nínú àrùn àrùn ọkàn nínú àwọn àrùn ọkàn tí ń dààmú wa lé òun náà ní ìfẹ́ ayé ayé ilé ayé sì ní lè ilé ayé yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀dà wa síbẹ̀ káwá sí lọ́ni o ó ní wala tansa nasibaka mina dunya ọlọ́run ìwọ náà gbàgbé ìpín tiẹ̀ náà nílé ayé ìwọ náà gbìyànjú ní nǹkan láyé àmọ́ gbogbo tọ́lọ́run bá ní kò ní oníwábítẹ́gì fima ataka Allahu dara jẹ́ ọjẹ́ irinṣẹ́ tó fi ráyè láti ṣiṣẹ́ tọ́lọ́run bá ti wá tarí ayé sọ́dọ̀ téèyàn ráyè ó ti kó láàánú ó ti di ìyà gbogbo ohun tọ́lọ́run bá darí sọ́dọ̀ èèyàn nínú kẹ́ nínú arísìkí nínú dúkìá tí ó bá léèyàn kúrò níwájú ọlọ́run tí ó léèyàn bísì kúrò níbi ẹ̀sìn onítọ̀hún ọlọ́run sóre fún sórí gbogbo ẹni tọ́lọ́run bá bá sóre fún tí oore èèyàn wá ń di lọ́wọ́ láti máa lọ lè kírun àṣùbá ọkọ̀ wa bá ṣe jòkó lẹ̀ yìí àyíṣàbà kírun àṣùbá ń jẹma kọ́dà àwọn mìíràn tọ́lọ́run kẹ́ wọ́n kàn wò pé àwọn olè máa jáde lórun torí security torí ká burú ọmọ bá ṣe nísìn tráfù gbà mí tí ń wọlé lágbo káàbọ̀ ó sì wọlé nǹkan kan ṣe àdífìn yìí pọ̀ níwájú ọlọ́run nígbà náà wọ́n náà lọ́sàn bẹ́ẹ̀ lọ́n ló ń sunkún pé kọ́sà kí ọ kọ́sà nù ẹ̀ nígbà wàá mú kẹ́ náà wàá dé kí ló dé tọ̀ wá sí mọ́ kí ló dé tọ̀ dé mọ́sálásí mọ́ pátẹ́kùn bá fẹ́ sọ́dún nígbà tí wọ́n wà kò ní mọ́ wọn atẹ́gùn atẹ́gùn àti ìfèkè tọ́bá fẹ́sẹ̀ lómi àìsàn náà rí jí màmá kò ní kírun àṣùbá káàtó wá pé dìde lóru olówó mélòó ní kírun jama so owó wá ní àbí yà ẹni tí ó gbádùn láyé tí ó lè tí ó lè sọ́fà lọ́rùn ṣe ọlọ́run wá ń sàánú ẹ̀mí ẹni ọlọ́run sàánú lẹni tí ń sin lọ́run tọ́lọ́run bá aláàbá wá fi arísìkì kún fún ọ tó wá lo arísìkì yẹn láti máa fi sin lọ́run ìwọ ló kú gbádùn tòrọ gbádùn lé ayé tó lè gbádùn lọ àmátálíkà tí ò sin lọ ayé náà ní wá ayé náà kò rí kò tún wá sin lọ yóò wá sọ́fà láyé tó lè sọ́fà lọ ìbádàlá èyàn rúsìn ọlọ́run ọba wa ọlọ́ni àwọn kèfèrí àwọn ni wọ́n kọjú sílé ayé wọ́n gbàgbé ọ̀run ẹjá máa sọ fún àwọn ìyàwó wa ilé ayé ká wá kó jọ ń bí o ìyàwó mi ẹ̀yọ́ ọmọ mi ẹni bá ń ṣẹ̀sìn jù láàrin ni mo fẹ́ràn jù ẹni bá ń ṣẹ̀sìn jù láàrin lọ́pàtàkì lọ́dọ̀ mi dáwọn ọmọ àtìyàwó ọmọ ìpé ọlọ́run torí ẹ̀ dáwọn ọlọ́run dáwọn nítorí ẹ̀sìn kìí sí torí ayé ọlọ́run bá láwọn kèfèrí wà látàjí jannahum ahrasan nas ala haya ọlọ́run bá ní ó rí àwọn kèfèrí á ilé ayé múmúlẹ̀ wọn gan wọn ní life my life ìgbésí ayé ìgbésí ayé àbó láṣẹṣẹ ayé ayé ayé ni wọ́n bá pariwo wa mina alladhina ashraku yawaddu ahaduhum law yu'ammara alfa sana àwọn agbọ́gibọ̀ pẹ̀ ilé ayé náà lọ pàtàkì lọ́dọ̀ tí wọn náà ẹgbẹ́ tó ní àràgbé láyé wáyé ayé pàtàkì yọ ma karabọ inú àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ torípọ̀ fẹ́ sáyé ọlọ́run láwọn àwọn ẹlẹ́bọ máa rò wípé táwọn lo ẹgbẹ̀rún ọdún àwọn tó ti lò síwájú ẹ̀ gan-an ìyẹn wọ́n lò wọ́n padà apàdà pa wọ́n náà ni ẹgbẹ̀rún ọdún tí wọ́n lò yẹn ò ní ká wọ́n fìyà jẹ wọ́n nígbà wọn lẹgbẹ̀rún ọdún tí wọ́n wá jìyà lọ́dọ̀ wa náà wallahu bashiru bil ibad ọlọ́run bá ní gbogbo ẹrú mi pátá gbogbo wọn ni mò ń rí lọ́kọ̀ọ̀kan ọlọ́run rí wa o ẹjẹ́ àtàdà bẹ̀sìn ọlọ́run ọba wa ẹdílé wọ́n di lẹ́sìn sẹ́rí ọmọ òkèwú ọmọ òkèwú ọmọ ọkà nípa ẹ̀sìn òun ni ẹjá gbé sí nàbà wáhùn ọmọ ọkàwé nàbà tù ẹni tó bá máa ti ń ṣe tó sì máa fi ti ń lọ yọwọ́ máa pé kankan ò ní wúlò máa tẹ̀yìn bá ti jáde láyé lẹ́yìn ẹ̀sìn níjọ́ àlèkè àmọ́ ọlọ́run ò ní pàtàkì ẹnì kankan àfẹ́ni tó bá gbẹ̀sìn lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní ìrẹ́ anábì zarhum ya'kulu tí wọ́n lẹ̀ ká máa jẹ ká máa mú wa yatamatta'u wọ́n máa wò wọ́n ibá àwọn kèfèrí nínú wọ́n lẹ̀ gbogbo ayé tí wọ́n jẹ ẹyẹ má jẹ́ ó dà ọ́ láàmú ọ̀wọ̀ yẹ̀tà má ta ọ̀wọ̀ yìí ehimu lè amẹ̀l wọ́n fẹ́ dà wọ́n fẹ́ dà wọ́n fẹ́ dà yẹn àṣetánì ló gbé sí wọn lẹ́mìí kán lè ba àmà ráyè gbọ́n tó ń sọ a ní àwọn ní ọmọdé wa lọ́wọ́ ayé o ọ̀rọ̀ fẹ́ jayé ọlọ́wọ́ bá ní fi wọ́n lẹ̀ fàṣọ́fà ya alamu wọ́n padà bọ̀ wá dáàmà nígbàtí màláìka kú bá dé ni wọ́n bọ́ sínú sàárè fàṣọ́fà ya alamu nígbà náà wọ́n wà mọ̀ pé nǹkan ti bọ́ ẹni tí ń sọ̀rọ̀ yìí ni ọlọ́wọ́ bá wà Allah subhanahu wa ọ̀mí madakhil shayatin nínú àwọn ọ̀nà tẹ́sù ma ń gbà tí ma fi ń ba ọ̀run èèyàn jẹ́ òun náà ni tulul amal wal hirs òun náà ni kókó ayé sínú báyà èèyàn kéèyàn má rí nǹkan mi rò má àfáyé ibadallah èèyàn ọdún sún ọlọ́wọ́n ọba al-mubtaluna bi hadha ad-da gbogbo àwọn tọ́lọ́ fàdáwọ̀ yìí kàn ọ̀pọ̀lọpọ̀ wọn fasada dinuhum wa muru'atuhum ẹ̀sìn wọn padà bàjẹ́ ọmọlé àbí wọn padà bàjẹ́ àwọn ẹni ọlọ́wọ́n bá wọlé ọlọ́wọ́ àwọn máa ń yọ́nú pẹ̀lú wọn bá tọ́lọ́wọ́n bá bá fún wọn àwọn ti mọ̀ pé bá aláwọ̀ ní pín dọ́gba tẹ́lẹ̀ ó sì ti sọ pé òun ní pín dọ́gba ó ní ahum yaqsimuna rahmata rabbik nahnu qasamna kò ní bá mi ń nínú àwọn nìkan náà ní tó bá ní kọ́ mọ wẹ́n tó jù ọ lọ ò ní dúpẹ́ ọkàn mọ̀ òpin kí lọ́wọ́ wá ṣe láyé gan kí lọ́lọ́run ṣe fún wọn láyé gan ṣé bó ṣe yẹ kó rí ni àmọ́ tó bá wọ ẹni tọ́lọ́run fi sẹ́yìn rẹ̀ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fọlọ́mọ́sà fi asún àwọn tí wọ́n máa dúpẹ́ o ọlọ́run bá ní alhakum at-takathur ọlọ́run bá ní kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ ọmọ nẹ́bí adama kìí tó kọ́pọ̀ kọ́pọ̀ yìí ó ti wá ń kó ìnira bá wa ó ti fẹ́ ṣokùnfà ọlọ́wọ́n bá ní kọ́kọ̀ kọ́kọ̀ yìí díẹ̀ ò tó yín mọ́ díẹ̀ tẹ́sí ráyè sí lọ́run kò tó yín mọ́ kọ́kọ̀ kọ́kọ̀ yìí ẹnìkọ̀ọ̀kan yín ó wá ń padà wá kó àdánwò bá yín hátà zúrù tó mọ̀lọ́mọ̀ kọ́ bí ẹ wá wá náà ní títí tí wọ́n fi gbé yín sínú sàárè ọwọ́ yín ọ̀bá ń tẹ̀ wá náà kálá sọ́fà tààlẹ́mún ọlọ́run bá ní ẹ̀ kalla law ta'lamuna ilma al-yaqin ọlọ́wọ́n bá ní fẹ́ bá mọ ìmọ̀ àmọ̀dájú nípa ọlọ́ni ẹ̀bá ti tán sílé ayé ọ̀run lẹ̀ bá gbéṣẹ́ mi látọ́rọ̀ una al-jahim ọlọ́wọ́n bá ní ẹ padà wá rí iná jahim nígbà bá gbé yín dìde súnmọ́ látara una ha àyínà al-yaqin ẹ fojú kan báyìí òun náà fojú kan yìí súnmọ́ látọ́sà alúnà yawma ìtàn àní nàìm gbogbo ìdẹ̀rátà á béèrè lọ́wọ́ yín bó lẹ́sẹ̀ lò ó ìjẹ́ ẹ lò ó ẹ sọ́nà tó dáa ṣe ẹ lò ó lọ́pọ̀túnìtì láti fi sin ọlọ́run ìjọ ràn yín lọ́wọ́ lérí ẹ̀sìn ni àbọ̀ ràn yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ yín nígbà tí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n lọ sí ọ̀dọ̀ ọmọ ìyá kan nínú àwọn sahaba ọmọ Madina al-Ansari anábì jáde ńlẹ̀ lẹ́ni tí bí ń pa sallallahu alayhi wa sallam anábì wárí abubakar àti umar radiyallahu anhuma àwọn méjèèjì àwọn náà ń bọ̀ wọ́n jọ pàdé láàrin ìlú lásìkò táwọn yẹ sábà jáde bí ọ̀bí lẹ́yìn zóòrì yẹn tó jẹ́ pé àwọn lárúbáwá wọn máa lọ lè sinmi ẹ̀yìn asìrìn kálukú tó máa jáde padà lásìkò táwọn yẹ sábà jáde anábì wá pàdé àwọn méjèèjì anábì ni má akhrajakuma min buyutikuma kí ló ń mú ẹ̀yin méjèèjì jáde nínú lẹ́yìn háàfi ìsáà lásìkò yìí tó jẹ́ pé kọ́kọ́ mọ̀ kéèyàn máa jáde ńlẹ̀ kálukú máa ń fìdí máa lé ẹ̀ kọ́lá àlùjọ́à Abubakar àti Umar wọn ní ànábì àwa méjèèjì ebi ń pa wá o ebi ló gbé wa jáde o ya Rasulullah àwọn òjíṣẹ́ ọlọ́run ànábì ni wa ana wallazi nafsi biyadihi la akhrajani alladhi akhrajakuma mo fi ọlọ́run ọba tẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra èmi náà ti jẹun látàrọ̀ èmi náà jáde bóyá mo lè rí ibì kan lọ tí ń ti rí oúnjẹ jẹ anabiwa muhammad sallam abubakar eh, àti umar wọ́n ò gbọ́dá níta ni pé ẹjẹ́ àlọ́lé kí ọ̀kan nínú àwọn sahaba wọ́n sàgbàlẹ̀ ẹnìkan lọ bí tọ̀hún ṣe rí wọn lọ́wọ́ pé ah, ànábì wá tí wọn Abubakar Umar lọ́ba pẹran ọpẹran fún wọn nínú ìgbà wá kan wọ́n ní kì í ṣẹran wàrà ni wàrà lásán àti làbínú tá a máa fi sínú yẹn méjèèjì péré ló gbé kalẹ̀ ànábì mu wàrà tán ànábì jẹ làbínú tán wọ́n jáde wọ́n fẹ́ máa lọ ọlọ́ni fún malatusa alúna yawma idhin anin na'im ànábì ni ọlọ́run bá sọ fún mi yí pé wàrà àti làbídùn tá a mú yìí àárò díẹ̀ lọ́rùn ǹjẹ́ ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa yẹn ìjẹ́ àfìdẹ̀ra yẹn àfi sin ọlọ́run nígbà ní wọ́n ní wọ́n lójó lérí wàrà àti làbídùn wá gbogbo prọ́fàtì tó kólẹ̀ wọ́nranwọ̀nà yẹn gbogbo àwọn àánú àánú ọlọ́run tọ́lọ́run ṣe ní kíyà rẹ̀ nídìí bẹ́ẹ̀ dákùn torí tọ́lọ́run bá wa ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ tálíkà fúyẹ́ lọ́rùn o báwa máa ń travel bọ̀ látàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ọyẹ́ ń lọ lú èbó ẹni tẹ́rù ẹ̀ bá kéré òun ni ó tètè jáde yóò tètè kúrò lọ́dọ̀ àwọn custom torí kò sí nǹkan kan tí wọ́n fẹ́ check in mẹ́ bọ̀tá ń tẹ́rù ẹ̀ pọ̀ ń tẹ́rù ẹ̀ pọ̀ àwọn ọ̀pọ̀ ẹ̀ o bolotẹ́lẹ́lẹ̀ bolotẹ́lẹ́lẹ̀ bolotẹ́lẹ́lẹ̀ kí lẹ́n fi lè ṣe ìwọlẹ́lẹ̀ ìwọlẹ́lẹ̀ nànà bìbí náà àwọn tálẹ́kọ̀ọ́ ti wọ àlìjánà lọ́dún gbọ́n hàn káwọn olówó tó máa wọbẹ̀ àwọn olówó tó wọbẹ̀ náà ni o kan tó máa wọ̀bẹ̀ gan wọ́n ti bá àwọn tálẹ́kọ̀ọ́ ti wọnà àlùjánnà nídìí bẹ́ẹ̀ ilé ayé ká wà níwọ̀nba àwọn yẹn wáyé o àwọn yẹn ti wáyé wọ́n ti kẹ̀yìn sọ́lọ̀ àwọn yẹn ti wáyé wọ́n ti dènà àyàn ọlọ́run àwọn yẹn ti wáyé wọ́n ti sọ fọ́lọ́wọ́n bá sọ́lọ́wọ́n láràṣẹ́ tó lè ṣe tọ́wọ́ láràṣẹ́ láti gbẹ́ ìtàwọn tí ń sàdúwà àwọn yẹn ti kọjú sọ́lọ́ wọ́n ti ti tọ́síwájú ọlọ́run àwọn yẹn ti sọ̀sọ́kùsọ̀ ń pa ọlọ́run àwọn yẹn ti pẹ̀sẹ̀ ọlọ́run ti nítorí ayé àwọn èèyàn ti lọ lè tara bọ ìdẹ̀jẹ́lẹ̀ nítorí ayé wọ́n kàn sọ níbo wọ́n máa wéṣẹ̀ dànù wọ́n dẹ̀ wéṣẹ̀ lóòótọ́ nítorí ayé bẹ́ẹ̀ bá káyé oúnjẹ tán ìbò lèyàn lọ́jọ́ èyàn lọ́nu sàárè náà kọ́lọ̀n wọlé àánú rẹ̀ kọ́lọ̀ mọ́sàá ìsànú ẹni kọ̀ọ̀kan wa Allahumma jalna mina shakirin ọlọ́run fi asúnú àwọn tí ó ma dúpẹ́ wa mina mujahidin alhamidin kó fi àwọn tí ó ma dúpẹ́ gbogbo rẹ̀ kọ́lọ̀ sí kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́jọ́ bàjẹ́ واستغفر الله إنه هو الكفر الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله ومن أضرار الحرص وطول الأمل يورث الغفلة عن عمل الآخرة ونحن أما دعوة من بايا tí èyàn bá kó òun náà ni pé èèyàn gbàgbé ọ̀run èèyàn gbàgbé àlàáhìrà nítorí pé ọ̀pọ̀ ayé tó bá ti tẹ̀yàn lọ́wọ́ ẹ̀sìn rọrùn mọ́ ẹ̀sìn kìí rọrùn mọ́ tẹ́sán bá sì rọrùn fún yàn nígbà ayé tẹ̀yàn lọ́wọ́ àdánwò ti bá yàn ni ẹni tọ́lọ̀ ń káyílé lọ́wọ́ tó dáa fún lẹni tí ń ráyè sin lọ́n pẹ̀lú ayé tó wà lọ́wọ́ ẹ̀ ayé wà lọ́wọ́ yàn ọ̀ngbàwẹ̀ Monday Thursday thirteen fourteen fifteen ayé wa lọ́wọ́ rẹ ẹni bàbá tọ́lọ́run ṣe fún ọ náà wọ́n ń pè láyé o ọlọ́run kẹ́ ọ ọ̀run ráyè dìde lóru ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọkẹ́ ọ ọ̀run ráyè ka Qur'an ọ̀run ìdòkólẹ̀ ọ̀run fàṣìkólẹ̀ láti fi láti máa fi rántí ọlọ́run wọn ni wa asila ọlọ́run ẹ máa jòkó kẹ́ máa subhanallah ẹsì máa ṣe rọ̀lẹ́ èmi ni wọ́n ti sùbàánà láì sinimá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdánwò tí ọkọ̀ ayé máa ń kó báyàn òun náà ni alkolak téèyàn bá ti ní ìyáyọ ọkàn pẹ̀lú ẹnu wọn bá tọ́lọ̀ fún yàn téèyàn bá kara bọnú ayé wọ́n ní ìdààmú ọkàn yóò máa ṣẹlẹ̀ sí yàn nítorí pé ilé ayé ètò yàn anábìniláwọ̀ anna libun adama mílẹ̀ àwádìí malan ọmọ anábì adama tí ò rí tí ò rí anábìnrin tí wọ́n bá fún ní ọgbà oko kan ọgbà oko yẹn kọ wá sí nǹkan kan tó ju owó lọ owó nìkan ni wọ́n lòdù síbẹ̀ nínú ọgbà oko yẹn ìtumọ̀ ni pé ọgbà ńlá kan wá to owó láti ẹnu géètì wọn tó dé ibi fẹ́ǹsì wọ́n wá tó dókè tó wá fòlù pẹ̀lú owó ànábì tó mọ̀ ànábì tí ò kan jẹ fi lè wọ ọbẹ̀ gbogbo ń bí o ilé ìmísílò wọn nígbà tó fi dọwọ́ rọ̀lẹ́ ẹ̀tún bá tí wọ́n máa ronú wọ́n máa bèèrè pé sí òsí ah, a ní ìbá sì di méjì ìbá sì jẹ́ méjì ẹ̀yìn tó bá jẹ́ méjì ní ìbá dájú ah, ànábì ní bọ́ọ̀mù ànábì adámasọ̀ nínú yọ́ máa wo pé ah, ó sì wá jẹ́ náà gba ẹyọ kan tí ò pé méjì ànábì ní wàlá yamlahu nafsa ibn adama illa turab kò sí nǹkan kan tó lè kún ọkàn ọmọ ànábì adama tó ju yẹ̀pẹ̀ lọ máa ma gbèsò sàárè tí wọ́n ń bu yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀ nìkan ló lé tó àmọ́lẹ̀ ayé ilé ayé ètò mànàbí adam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wallahu yatubu ala man taba ànábì ni gbogbo ẹni tó bá tètè túbá tó tètè padà sí láti máa ṣiṣẹ́ fún ọ̀run ọlọ́run gba tútúbá rẹ̀ abúláàbùn Umar ń lọ́njọ́ kan láàrin ọjà ń rajà ń tajà ànábì wá gbọ́ lélédì kan ànábì náà wá sọ́jà ànábì ni kún fi dúnìyà ká ànàkà gẹ̀rẹ̀ Abdullahi mọ́jà yọ gbé ọlọ́wọ́ wà ń lé ayé bí àjòjì tọ́sọ̀kalẹ̀ sílé ńlé àwọn abẹ́rẹ́ sẹ́bí àbí èèyàn tó kàn fẹ́ rétítì ó kàn fẹ́ sọdá ẹni àsìkò tó fi sọdá hùn ẹni àsìkò tó fẹ́ lò láyé ẹni tó fẹ́ sọdá sódò ìdìkó sódì títí jẹ̀mọ́ nítorí ti mọ̀ pé àwọn kàn fẹ́ kọjá ni ọlọ́kàn ní ká kọjá láyé ni èyàn bá lọ́gọ́rùn ọdún ọkàn kọjá ń bẹ̀ ni àwọn kan lo ẹgbẹ̀rún àwọn ẹ̀dá tọ́lọ̀ ti dá anábì náà ní 950 years ló fi ṣe dáwà ọdún mẹ́rin lọ́wọ́ lò 950 ló fi ṣe dáwà tọ́lé gbé dáwà diwọ 50 àdiwọ 70 sèyìn kálukú ẹ̀yọ́ ti máa tẹ̀ kálukú ti máa hewu àwọn tó wà lẹ́gbẹ̀rún náà kí lọ́pàá gbẹ̀yìn ìjọba ẹ̀dá kan torítọ́ lọ́wọ́ bá wa ẹjá kò sí nǹkan kan tí ó sẹ́kù mọ́ ọ̀kan náà àlùfáà ó ní ó ní ittaqullaha fi ó ní gbogbo ayé tẹ̀kójọ ẹ bẹ̀rù ọlọ́run pẹ̀lú ayé ó ní tatrukul mala ọlọ́ọ̀fẹ́ ọkọ̀ gbogbo tó ń sàjọ yẹn ó padà dálẹ̀ al-mali kullihi ìwọ nìkan lọ́wọ́ gbogbo tó dálẹ̀ yẹn àwọn tí wọ́n bọ́ jẹ́ àwọn ò ní lórí àtàmàwọ́ ọ̀nà jìbìtì ọ̀nà jìbìtì ọ̀nà jìbìtì ọ̀nà jìbìtì tọ̀ lẹ́yìn náà àwọn tí wọ́n kọjọ lánàá kí náà padà dà lẹ́yìn náà kí láǹfà ní ìgbádùn ilé ayé tẹ́yìn lọ lè jìyà lọ kí láǹfà ní èyí tó wà ní èsì full of èsì ọwọ́ kò láyé ọlọ́run wá fi ọ sínú náà ẹ̀yìn tí wọ́n wọn ò ní ká máa wà tá jẹ tá mọ̀ ní ayé tọ́lá àwọn kan náà àwọn tó ń ṣe kíní ìgbọ́ àwọn tó ń tára kàdúnìyà kúlà òun tó ń filé ayé lẹ̀ pátápátá wọ́n kàn ní bóun ṣe jòkó lẹ́yìn òun wà nulẹ̀ ni o wọn lọ bí iṣẹ́ o ẹnu ọba tó ń bá rí wọn bá bùn òun máa sin lọ́ni ìdí ń ṣe ni ọlọ́run ọba aláwọ̀pá aláṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ní fáwọn kíbi ha wọ́n ìtọ́lọ̀ ni a wà lọ yìí tàbá láni àdáadáa ìgbà tàbá ń wà wọ́n máa san wá lẹ́sàn ìgbà tàà ń sin lọ àmọ́ tó bá tẹ̀ wá lọ́wọ́ tán bòlá dà bòlá máa ń dà ìdàkúdà lọ́pọ̀lọpọ̀ máa ń dàjẹba ọlọ́mọdé àdàdàkúdà o kọlọmọsà ìṣàánú wa o kọlọmọsà ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o wọ́n ti ń bá tarabáyé tán ẹ̀mí rẹ̀ ó wá di ẹ̀mí rẹ̀ ó lé anímọ̀lẹ̀ pádànù anígínà ọ̀sẹ̀lẹ̀ ìní wọ́rì mọ́ ẹ̀mí ọ̀wà lè tẹ́mi bá ti wá lè kò sí káìmù tí ìrìn lè ṣe má nítorí pé wọ́n fẹ́ àṣìfàyé pẹ̀lú káìmù tó fẹ́ṣẹ̀ sábàtí jí lóru ká máa sọ fọ́lọ́n tó wà lọ́n Allahumma la taj'al ad-dunya akbar hammina má jẹ́ ọjọ́ pé ilé ayé lè tí ó ga jù ní ẹ̀mí wa o wala mablagha ilmina má jẹ́ ọjọ́ pé gbogbo nǹkan kan wà ní ayé wa àṣẹ ráyè sùpẹ́rẹ́ ẹbẹ́ lómi ń kírun gan ọ̀rọ̀ ilé ayé ní òun náà lòrò títí fún wákàtí mẹ́rin kó tí wọ́n tó pèrún ó tún kírun tán rákà mẹ́rin ọ̀rọ̀ ya ilẹ̀ ọ̀rán tó fi kírun tán kó o ṣe fílì pọ̀ wọ́n jọ àlá ọ̀pọ̀ wákàtí kírun dálẹ̀ ni irun tó lọ́wọ́ bá alẹ́ òsì gbà nínú téèyàn bá ń ronú nípa ọlọ́run wàkímì sọláta lèdíkiri ọlọ́run ni ẹ máa kírun torí kẹ́lẹ́ máa rántí mi ẹ ti gbàgbé mi tẹ́lẹ̀ àmọ́gbà ẹ bá ti gbẹ̀rún dó ẹ lè rántí mi àwọn èèyàn wá gbẹ̀rún dó kò tó rántí ọlọ́run tí wọ́n láǹfààní kí ni ìyàtọ̀ láàrin òun àtẹ́jọ́ wa mọ́ṣáláṣí ẹni tí ó ti nínú wa ìyá pláàni bí ó ṣe ní ẹni tó ti ná àmì ẹni tó ti ní ìyá pláàni bí ó ṣe ná àti bí ó ṣe ní tán èṣù kan jòkó lọ́kàn kálukú kálukú kan wà mọ́sálásí ń jáde kí ni mọ́mọ́ ká ọyẹ fẹ́rẹ̀ lómi nkínú kọ̀mọ́ yẹn lákàtọ́ òun kí má látara wàhálà ilé ayé mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sà ìtawájú o kọ́lọ́ mọ́sà ìtawájú o kọ́lọ́ mọ́sà ìtawájú má jẹ́ adọ́run ló fìfò o kọ́lọ́ má jẹ́ adọ́run ló fìfò o lọ́mọdé àdọ́rùn ló fífọ́ dọ́lọ́wọ́n bá ní káwá ṣe ilé ayé ọlọ́mọsà jọ rọrùn fún aláti ṣe èyí tá a ti ṣe kọ́lọ́mọsà ìgbà lọ́wọ́ wa èyí tá a ti lè máa ṣe kọ́lọ́mọdé lè máa ṣe ilé ayé wa náà mọ̀jọ́ dàrú mọ́ wa lọ́wọ́ mọ̀jà ní wàhálà ń bẹ̀ mọ̀jà ní pírọ́blẹ̀mù gbogbo tó ń le fẹ́ni kọ̀ọ̀kan nínú ìdààmú ayé ọlọ́mọsà bá wa mú kú àsìkò tá ń lọ lọ́wọ́ yìí nǹkan lé ẹni bá ní nǹkan rọ̀ òpùrọ̀ ni gbogbo àwọn tí ò ní wọ́n mọ̀ pé nítorí pé wọ́n mọ̀ pé dìmáàndì tí wọ́n yàn ń dìmáàndì lọ́dọ̀ wọn nísìn ọkọjá tẹ́lẹ̀ ìdààmú ń bẹ ṣẹwárí ìdààmú yẹn tábà ṣe sùúrù ọlọ́run padà dùn wánú lérí ẹ̀ ọlọ́run àbíọ́ gbogbo àwọn tí wọ́n darí wa ọlọ́mọṣà darí wọn gba bíire gbogbo àwọn tí ó sànù wa ọlọ́mọṣà ràn wọn sẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo sẹ́ni kọ̀ọ̀kan wọn ṣe ọlọ́mọṣà bàlùbáríkà sí gbogbo àwọn tọ́nà ti dímá ọlọ́mọṣà bá lànà fún wọn gbogbo àwọn tí wọ́n jẹ gbèsè ọlọ́mọṣà bá nìsan gbogbo àwọn tó ń bẹ nínú ẹkún nínú ìdààmú ọlọ́mọṣà wọlé àánú ọlọ́mọṣà dùn wọn nú gbogbo ẹni tí ń bẹ nínú wàhálà àárẹ̀ ọlọ́mọsà fún ọlálàáfíà àárẹ̀ ọkàn àárẹ̀ ara ọlọ́mọsà fún ọlálàáfíà ń bẹ wọ́n ọlọ́mọjà pọkùnso ọlọ́mọjà gbé nǹkan jẹ àdánwò tí ń bẹ ní ayé lé nínú ìyàjàmá tí ẹ̀bá ẹni tó bá ti ní sòrò tẹ́ẹ̀bá tètè jòkó tì yọ́kàn lọ lè gbé nǹkan jẹ ni àbí kọ́ lọ lè pọkùnso ẹ wà rí pé ìṣòro orí tó ẹyọ kan tó fi pọkùnso yìí ẹni tó ní mímánì ní mẹ́wàá rẹ̀ tó ń fi rẹ́rìn káàkiri wípé yọ́ padà dá yọ́ padà dá ọlọ́run padà ṣe ìbá àdákẹ́ àdúrà ẹyọ kan lè lòun ní tó lè pọkùnso ẹni bá sì parẹ́ ọba díjọ́ àlè kìyàmọ̀ ọlọ́wọ́n bá ní tó ti para rẹ̀ yóò gbé lọ́wọ́ báyìí yóò wá gbé wọná yóò gbé wọnú náà bẹ́ẹ̀ torí ẹ̀mí ẹ̀wọ́ kó ní ọlọ́run ló ní kẹ́nìkan kan wọ́n máa ń rò wípé solution ni pé yẹn kó láyé ẹ̀mí ẹ̀wọ́ kó ní it belongs to Allah subhanahu wa ta'ala ọlọ́run ló ní lẹ́yìn náà ìjòkó kọ́ máa ronú kọ́ ronú ẹlòmíì ronú yóò sì owójú ẹ owó tí ọwọ́ kan ẹ ọwọ́ ẹsẹ̀ ní ebó ráwọn ọmọ ebó orí dọ́là wọn bá fún ọ kí ló tó dúpẹ́ lẹ́yìn náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ata jẹ́ ìyàwó lé kálẹ̀ fún àwọn ọkọ ọlọ́kàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìdààmú yìí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ò ìdààmú contented wọn ò ní yayọ ọkàn kò sí yayọ ọkàn mọ́ obìnrin ọmọ dàwọ́ láwọn yọ ọmọ béèrè owó kọ́dà kò tó rán láti kí ọ pé ó ṣe kú dáwọ́ àní kí lọ ná kí lọ ń sè kí lọ ná kí lọ ń gbé ẹwọ wàhálà tàà ń ṣe kátórí 1000 kí ní tó di 2000 naira tí wọ́n àwọn obìnrin kan lè bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹrù tọ́kọ̀ rẹ̀ ọba lè gbé má dìílé lérí o ọba tó dáa gan ní la yukallifu Allahu nafsan illa ma ataha la yukallifu Allahu nafsan illa usaha ọlọ́run ní ẹrù tẹ́ẹ̀ lè kádàkùn torí tọ́lọ́wọ́n ọba inú dáadáa tọ́lọ́wọ́n bá ti ṣe fẹ́ ní kọ̀ọ̀kan ìjà àwọn ọlọ́dún ká máa tọ́jú àwọn ìyàwó wa ká máa tọ́jú àwọn ọmọ wa gbogbo ẹ̀ á padà bá wọn jọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọbẹ̀ ọlọ́run níjọ́ tán lọ́wọ́ wa o ọlọ́run ṣàánú wa o ọlọ́run fi wá sí kọ́ngẹ́ yóò sọ wà lọ́mọ àlìjánná ọlọ́run ní sọ wà lọ́mọ náà wastaghfirullaha innahu huwal ghafurur rahim